إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد الله يقول سبحانه وتعالى يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون a fi gbogbo ẹ̀yìn wa a fi fún Allah ọba tí gbogbo ẹ̀yìn tọ́ sí a fi ọpẹ́ fún àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. à ń bẹ Allah ọba lágbára kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọjọ́ òní ni yaumul jumua déètì òní ni ọjọ́ kọkànlá oṣù kẹwàá oṣù shawal ọdún fourteen forty three ẹ̀yin ẹrú sìn Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká bẹ̀rù Allah bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́run ọba ò ní pẹ́ nìkan lé àfẹ̀ntí bá ń bẹ̀rù rẹ̀ ọlọ́run sì ní yẹpẹrẹ nìkan àfẹni tí ò bá bẹ̀rù Allah ọlọ́run ṣe wá ní ọ̀kan nínú àwọn tí ó máa rẹ ní àti ní gbangba kí o sì ṣe àpọ́nlé fún wa láyé àti ní àlìkìyàmà nínú kútùbà wa tòní ohun tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa ohun náà ni fi ẹ̀kọ́ ẹ̀sìn àti ìwà ọmọlúwàbí mójútó ọmọ rẹ fi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn àti ìwà ọmọlúwàbí fi mójútó ọmọ rẹ tí a bá wo àwùjọ wa lónìí tí a bá wo tàná tá a wo tòní a lè dábàá bí ọjọ́ ọ̀la wa ó ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà. lánàá àná túmọ̀ sí ní ọjọ́ òun àná ní ọjọ́ òun àná ní nǹkan tí ó ti lé ní àádọ́ta ọdún sẹ́yìn bíi àádọ́ta ọdún sẹ́yìn tí a bá wo bí àwùjọ wa ṣe rí pẹ̀lú àwọn èwe pẹ̀lú àwọn ọmọ wẹẹrẹ pẹ̀lú àwọn ọ̀dọ́ a rí wípé ó yàtọ̀ gédégbé sí bí àwùjọ wa ṣe rí lónìí tá a wà yìí ó yàtọ̀ gédégbé gédégbé gédégbé ló yàtọ̀ fifty years ago ọmọ wẹrẹ ò pọ̀ ń bi iṣẹ́ tọ́ọ̀gì ọmọdé kò pọ̀ níbi tọ́ọ̀gì àwọn àgbàlagbà tí wọ́n di àgbà àyà sílùú àwọn ni wọn di tọ́gìrìmù nínú ìlú ọmọ kọ̀ọ̀kan ẹyọ ẹyọ la máa ń rí láàrin wọn àwọn àgbàlagbà ní máa ń ṣe tọ́ọ̀gì jọ̀hún àwọn àgbàlagbà àwọn tọ́ọ̀gì tìrú wa yìí mọ̀ àgbàlagbà ni wọn ń lónìí ọmọdé ló kún bíi tọ́ọ̀gì báyìí táwa náà sì fojú ara wa rí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ under twenty years ọwọ́ pọ̀ àrírú ẹ̀ rí láàfin ọmọ thirty years àwọn ni wọ́n wá jẹ́ majority tọ́ọ̀gì nínú àwùjọ wa lónìí níjọ́ wọn àná àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí wọ́n ti rà tí wọ́n ti tà tán ni wọ́n máa ń gbé iṣẹ́ aṣẹ́wó ni wọ́n máa ṣe lónìí àwọn ọ̀dọ́ àwọn ni wọ́n kún díẹ̀ lánàá àwọn tí wọ́n wà nídìí kan mu ọtí ọmọ kékeré mu ọtí ń jọ̀hún àwọn àgbàlagbà mu ọtí àwọn máa ń mu kankan kankan náà ọmọ kékeré kì í mu stoutu ọtí àwọn àgbàlagbà ni mínírààsì lọmọ wẹrẹ máa mú jọ̀hún kóòkì fanta seven up la máa ń mú jọ̀hún àti ice cream lónìí àwọn ọmọdé àwọn ni wọ́n mu bíà àwọn ni wọ́n mu stout àwọn ni wọ́n mu pẹlẹbẹ àwọn ni wọ́n mu cocaine ṣe rí báwọn a ní ká wo àná àti òní ká wá wo kí ló pọ́síbù kí ọ̀la ó jẹ́ nínú àwùjọ wa. lánàá àwọn tẹ́ ń bá sọ pé èèyàn ń mugbó àwọn àgbàlagbà ni máa ń mugbó lánàá àwọn àgbàlagbà àwọn ni máa ń mugbó àwọn ni máa ń fa sìgá lónìí àwọn ọmọdé àwọn ọmọ twenty years àwọn ọmọ thirty years àwọn ni wọ́n kún bí igbó mímu. lánàá àwọn àgbàlagbà ní máa ta púùlù púùlù <clears throat> ọwọ́ àgbàlagbà àwọn àgbàlagbà ní máa wà ní púùlù lánàá lónìí àwọn ọ̀dọ́ wọn ti gba iṣẹ́ púùlù báyìí wọn ò ṣiṣẹ́ mọ́ wọn ò ṣiṣẹ́ mọ́ bàbá àjẹ̀bù ló kù wọ́n kù tí wọ́n ń ta báyìí lánàá àwọn tí máa ń jẹ́ adigunjalè tí máa ń jalè àgbàlagbà ni wọ́n máa ń jẹ́ àgbàlagbà tí wọ́n bá ní wọ́n kan o àgbàlagbà ni ó jẹ́ lónìí àwọn ọmọ twenty years ni wọ́n ń digunjalè báyìí àwọn ọmọ twenty years ni wọ́n ń gbé ìbọn ni wọ́n ń digunjalè báyìí àwọn tí wọ́n máa da ìlú rú lánàá àgbàlagbà ni wọ́n máa jẹ́ lónìí ó ti bọ́ sí ọwọ́ àwọn ọmọdé àwọn teenagers àwọn ọmọ under twenty àwọn ọmọ under thirty years àwọn ni wọ́n kúnbẹ̀ lónìí lánàá àwọn tí wọ́n máa ń ṣe ògbóni àgbàlagbà ni wọ́n máa jẹ́ gbogbo tí mo ń sọ yìí ló yí ẹ̀yin àgbàlagbà o gbogbo ohun tí mò ń sọ yìí ló yẹ̀yìn àgbàlagbà pàápàá jù lọ ẹni tó bá ti délé ayé ìní bíi nineteen seventy or late nineteen sixty yóò confam gbogbo tí mò ń sọ yìí pé àwọn àgbàlagbà ni máa ń wà nínú ògbóni ọmọdé kì sí mbẹ lónìí àwọn oníṣègbóni lónìí àwọn ni wọ́n jẹ́ kọ́ọ̀tì lónìí àwọn ọmọ wẹrẹ ni lánàá àwọn ìyá àgbàlagbà ni wọ́n máa pè ní ìyá àjẹ́ wọn èèpọ̀ ọlọ́mọge lájẹ̀ lánàá lónìí àwọn ọmọ wẹrẹ báyìí lónìí àwọn ọlọ́mọge wọ́n ti wà nù court wọ́n ti wà nù courtism lónìí. sọ́mọ́rì tí mo sọ yìí ni wípé fifty years ago àwọn àgbàlagbà ni wọ́n di ìbàjẹ́ mú nínú ìlú lóríṣiríṣi ìwà àbàjẹ́ olè jíjà ni o ìwà àbàjẹ́ iṣẹ́ aṣẹ́wó ni o ìwà àbàjẹ́ ìmúkùmù ni o ìmúkùmù ti ọtí ni o ìmúkùmù ti fífa igbó sagbárí ni o àwọn àgbàlagbà ni máa wà ń àwọn àgbàlagbà ti wá rìtáyà wọ́n ti wá fi iṣẹ́ lé àwọn ọmọ lọ́wọ́ ṣẹ́ẹ̀sì mọ̀ wípé àwọn ọmọ yìí òǹkà tiwọn lọ́pọ̀ ju àwọn àgbàlagbà lọ ntọ́jẹ́ ká wàá mọ̀ la lásìkò inú ẹ wàá máa rí gbogbo àdúgbò káàkiri àwọn kéékèèké ọmọ primary school ọmọ secondary school ọmọ tertiary institution wọ́n àkóra wọn jọ wọ́n ó di gang wọ́n jókòó sílé ìyá onípàràgà láàárọ̀ kùtùkùtù wọ́n máa fa igbó láàárọ̀ kùtùkùtù wọ́n máa mu ọtí. láàárọ̀ kutukutu wọ́n máa dáná wọ́n máa ṣèbàjẹ́ oríṣiríṣi. àwọn àgbàlagbà ni máa ń rìn òhò lánàá lónìí àwọn ọmọdé ti gbà báyìí àwọn ọmọdé lọ́wọ́ àpò tí wọ́n á ń síra lẹ̀ tí wọ́n ń rìn òhò káàkiri ìlú ẹ wo ibi tá a bá ọ̀rọ̀ ara wa dé ní orílẹ̀-èdè nàìjíríà àwọn aburú tí ń bẹ lọ́wọ́ àwọn àgbàlagbà àwọn èwe ti jogún ẹ̀ ó ti dọ́wọ́ ó ti dé ọwọ́ àwọn èwe ṣé ẹ wá rí aburú táwọn èwe yìí ó wá lágbára ju ti àwọn àgbàlagbà jọ ń lọ ó lágbára ju ti àwọn àgbàlagbà jọ ń lọ fún ìdí méjì ìdí àkọ́kọ́ lásìkò tí àwọn àgbàlagbà wà ní ìbàjẹ́ wọn ò pọ̀ òǹkà wọn ò pọ̀ bíi òǹkà àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ló pọ̀ jù nàìjíríà. ìdí kejì àwọn àgbàlagbà wọn ò wulẹ̀ léegun mọ́ wọn ò wulẹ̀ léegun mọ́ wọ́n kàn ń tiraka ni wọ́n ń tiraka saburu ni àwọn ọ̀dọ́ gbogbo egun tí ń bẹ lára wọn ní fi ń ṣèbàjẹ́ ìdí ní ìtọ́ fi gá sí pé lásìkò tá a wà yìí àfíìlì aburú àwọn ọ̀dọ́ ju aburú àwọn àgbà àtàná lọ àfíìlì ẹ̀ lára ní báyìí tá a ti wá mọ báná ṣe rí tá a sì ti mọ bí òní ṣe rí ọwọ́ akùkà wa bèrè àwa lérè pé báwo lọ̀ọ́ lọ́wọ́ ṣe rí o ẹ ń bá sọ pé ọ̀lọ́ ò dáa kì í máa ti ń sọ ni o pẹ̀lú tó wà nílẹ̀ yìí o aláwọn àgbà àtàná àwọn ni wọ́n di ìbàjẹ́ mú oríṣiríṣi àwọn ìwé tòní àwọn ni wọ́n di ìbàjẹ́ mú lóríṣiríṣi báwo wá kí wá ní ìrètí wa lọ́la kí ni ìrètí wa ní ọ̀la tá fi yá sọ pé ọ̀la ó dáa ọ̀wọ́ yẹ àwọn ọ̀dọ́ agboolé yín tí wọ́n ti dìdàkudà ni. gbogbo agboolé làwọn èèyàn ń pàràgà wà ní ìsìn tó ga sí pé àwọn ọ̀dọ́ yìí ni wọ́n ń lọ jókòó tì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá wá di lóru wọ́n wá dirun mọ́lẹ̀. àwọn àǹbí ọ lérè pé bó o ní ọ̀la nàìjíríà ó ṣe rí ọ̀wá ní ọ̀la nàìjíríà ó dáa kí lẹ ṣẹlẹ̀ tí ó fi dáa kí ni ìpalẹ̀mọ́ yín ọ̀dọ́ náà ni ọjọ́ ọ̀la àlù àwọn ọ̀dọ́ láyé wọn ti bàjẹ́ yìí majority àwọn ọ̀dọ́ láyé wọn ti bàjẹ́ kí wá lọ́nà àbáyọ kí ni ọ̀nà àbáyọ kò sí possibility pọ́jọ́ ọ̀la nàìjíríà ó dáa náà kò kọ́kọ́ sí possibility rẹ̀ torí wípé àwọn ọ̀dọ́ tí wọ́n á rólé fáwọn bàbá àwọn láyé wọn ti bàjẹ́ yìí more than eighty percent ọ̀dọ́ nàìjíríà wọ́n ti destroy life wọn more than ninety percent ẹ̀ta wóró ló ṣẹ́kù ńlẹ̀ títí wọn ti bàjẹ́ nínú àwọn ọ̀dọ́ ẹ̀ta wóró ni tí wọ́n bá ní wọ́n fa wàhálà lọ́tún ńgbà bá dé bẹ́ẹ̀ ta lẹ́bà ń bẹ̀ ọ̀dọ́ lẹ́bà ń bẹ̀ àwọn pààyàn ní wóró odù ta lẹ́bà ń bẹ̀ ọ̀dọ́ lẹ́bà ń bẹ̀ àwọn wọ́n wọ́n digunjalè ní wòròdù ta lẹ́ẹ̀bà ń bẹ̀ ọ̀dọ̀ lẹ́ẹ̀bà ń bẹ̀ wọ́n ṣe gbá kan àwọn tọ́ọ̀gì àwọn olóṣèlú wọ́n kó àwọn tọ́ọ̀gì lọ́bì kan láti lọ́ọ́ bá bẹ̀gẹ́ ta ni wọ́n kó lẹ́yìn ọ̀dọ̀ lẹ́ẹ̀bà ń bẹ̀ gbogbo aburú lọ́tún lọ́sì all these spices ó ti wà lọ́dà control àwọn ọ̀dọ́ in fact tí kì í bá ṣe àdéhùn ọlọ́run wípé òun ò tún ní pa orílẹ̀-èdè kan rẹ́ ṣáájú ọjọ́ àlìkìyàmọ̀ ohun tí àwọn ọ̀dọ́ nàìjíríà ti ṣe nílùú yìí ó ti dìsáàfù kọ́lọ̀ wọn pa nàìjíríà rẹ̀ torí pé àwọn ìlú tó lọ tọ́lọ̀ ń parẹ́ wọn ò ṣe ìdá kan ìdá mẹ́wàá tí ọ̀dọ́ nàìjíríà ti gbèsè wọn ò ṣe ìdá kan tọ́lọ̀ ń fi pa wọ́n rẹ́ àwọn ọ̀dọ́ tiwa lónìí kò sí nǹkan tí wọn ò dánwò àwọn ni wọ́n di boko haram àwọn ọ̀dọ́ ni àwọn ni wọ́n di tẹ́rọ́rìsì àwọn ọ̀dọ́ ni àwọn ni wọ́n di bandits àwọn ni wọ́n di political thugs àwọn ni wọ́n di courts courts àwọn ni wọ́n di gbogbo tí wàá ń jẹ́ aburú nínú ìlú ọwọ́ àwọn ọ̀dọ́ lọ́wọ́ á wà àwárí ibi ire kan táàtì ẹ̀ wá sọ pé àwọn ni wọ́n dì mú àríbiire kan tá a sọ pé à ah, eléyìí làwọn ọ̀dọ́ dìmú tó dáa tó dáa fún lù kò wá sẹ́ẹ̀ sí àfàbúrú òǹkàlùkù wa sì wà lajúlẹ̀ báyìí òǹkàlùkù wa àwa lajúlẹ̀ àwa ń wòran àwa ń wòran ẹ mọ̀ pé ìyẹn àgbà ẹ̀ ní lójú oorun mọ́ táwọn àgbà ò bá ti tí tí àwọn ọ̀dọ́ ò bá ti sunwọ̀n àgbà ò ní lójú oorun mọ́ nígbà tí ọ̀dọ́ ò bá ti sunwọ̀n nílùú àgbàdo òní lójú oorun mà ọlọ́run ṣàánú wa o aburú nàìjíríà ó fẹ́ẹ̀ tíyàn lọ síbi ká sọ ìrètí nù aburú nàìjíríà ó tó nǹkan tọ́lọ́ lè fi pa nàìjíríà rẹ nìkan pé ẹ̀yin nàìjíríà o ẹ̀já pààyàn rẹ àsìkò ìdìbò ló tún ń bọ̀ yìí ta ni àwọn ọ̀jẹ̀lú ń kó káàkiri bí ò sí àwọn ọ̀dọ́ ta ni wọ́n ń há àdálé lọ́wọ́ bí ò sí àwọn ọ̀dọ́ ta ni wọ́n ń hábọ̀lé lọ́wọ́ bí ò sí àwọn ọ̀dọ́ àwọn àgbà wọn ò kàn fi ìbàjẹ́ lẹ̀ o wọ́n fi lé ọmọ lọ́wọ́ ni kìí ṣe pé wọ́n fi ìbàjẹ́ lẹ̀ kìí ṣe pé wọ́n túbà wọn ò túbà o àwọn àgbà bí nínú ìlú yìí wọn ò túbá níbi ìbàjẹ́ o wọ́n fi ìbàjẹ́ yẹn lọ́mọ lọ́wọ́ ni. ẹ̀yin náà ti mọ àwọn àgbo olóṣèlú àwọn àgbo olóṣèlú tó dá sí pé wọ́n kó àwọn ọ̀dọ́ wọ́n kó wọn sòdí láti máa tírèènì wọn fáburú. ó ń bẹ nínú àwọn àgbà yìí tó ti kú ó ń bẹ nínú wọn tí ò tí ì kú gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ti kọ́ níṣẹ́ aburú yìí wọ́n ti wá di assassin wọ́n ti di amrọ̀bà wọ́n ti di tọ́ọ̀gì wọ́n ti di ìdàkúdà sínú ìlú lónìí. yorùbá wa bọ̀ yorùbá sọ pé òrùn tí ó kù ń ta ó tó aṣọ ọgbẹ ó ni pé òwe tá a fẹ́ lò nù pé òrùn tó kù ń ta ó tó aṣọ ọgbẹ torí bí bẹ́ẹ̀ bí ọba bí ọba lọ jẹ́ bẹ́ẹ̀ ni àbá sọ pé ó ti tán fún nàìjíríà ẹ wo nàìjíríà dáadáa ẹ wò látòkè délẹ̀ kò sí ìrètí kankan àwọn tí wọ́n àwọn tí wọ́n lè analyse criminality trend ní nàìjíríà wọ́n ti gbé jáde wọ́n ní <laughs> nàìjíríà yìí kó lórí ó dorí ẹ̀ mú ni kí olórí kó di orí ẹ̀ mú ni ṣe wá rí ọlọ́run máa pè tiwa ń yà gbogbo ẹ̀yin òbí tẹ́ ẹ wo ọmọ yín níran tó ga sí pé dídìdàkudà tọmọ yín dìdàkudà látọwọ́ yín ló ti wá ẹ lè mórí bọ́nú ìyá ọlọ́run títí tẹ́ fi dá àmọ́ yín padà sójú ọ̀nà tó dáa títí tẹ́ fi dá wọn padà sí ojú ọ̀nà tó dáa. àwa àtàwọn kan ń sọ̀rọ̀ ní inú ọ̀sẹ̀ yìí wọ́n ní gbogbo àwọn ọmọ tí ń sara àgbọ̀sá àdúgbò yìí à ń bàbá àwọn àjọ ń gbàdúgbò ni táwọn bá sì lé àwọn kọ̀ọ̀kan nínú wọn lọ́gànjọ́ òru wọ́n máa ń sílẹ̀kùn fáwọn ọmọ yìí láti wọnú ilé táwọn bá sì bí wọ́n léèrè pé ẹni tó wọlé ní kọ́ wọ́n ní ẹnìkan kò wọlé o ẹnìkan kò wọlé o ẹ dákun bó ṣe wá rí káàkiri àdúgbò nù kì í sóyìnbó ni wọ́n ń fọ́lé wa o àbóyìnbó ni wọ́n ń fọ́lé wa lóru ni kì í sóyìnbó àwa ara wa náà là ń fọ́lé ara wa àwa ara wa náà ni àwa ara wa náà ni ọmọ tí ìjọba àwa ara wa bínú àwa ara wa là ń ṣera wa àwa ara wa là ń hánra wa léèmọ̀ wọn ò rí àná bàjẹ́ tán wọ́n ti wá bọ òní jẹ́. báwo wá lọ wá rí abùkátà sí kí gbogbo wa ká ronúpìwàdà torí bá àbá ronúpìwàdà bá a ṣe ń bá a lọ yìí bá a ṣe ń bá lọ yìí ẹ wò lórí social media tí wọ́n bá láwọn èèyàn sóògùn owó ta lọ́pọ̀ ń díẹ̀ àwọn ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ ni wọ́n ń lọ fìyàn sóògùn owó tẹ́ẹ̀ máa rí wọn tí wọ́n ká wọn tí orí èèyàn tí èso orí aláǹgbà orí èèyàn tí èso orí eṣinṣin àwọn ọ̀dọ́ yìí náà ni o yahoo yahoo plus ta ni bẹ lábẹ́ yahoo ta ni bẹ lábẹ́ yahoo plus àwọn ọ̀dọ́ ni àwọn ọ̀dọ́ ni ẹ̀jẹ̀ àrònúkú wàdà sọ́dọ̀ ọlọ́run ẹ lọ rántí wípé gbogbo wa àwa tá a dá ní nàìjíríà a lè rọ́nà sákò nàìjíríà o a lè rọ́nà sákò ní nàìjíríà àti gba físà òyì sí láti sá pé pẹ̀lú bó ṣe wá rí yìí o ohun tó wá kù àkù ni pé káwá máa sákò nàìjíríà kò síbi tó fẹ́ sá lọ kò síbi tó fẹ́ sá lọ wàhálà táwọn kan dá àjọtán ni wàhálà táwọn kan dá àjọtán ni torí wọ́n sọ pé tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò obì oníkòkòrò tá a bá dá lẹ́kun tó bá di lóru tí bá ń pariwo ariwo rẹ̀ ó jì wálẹ̀ ariwo rẹ̀ ó ṣe kíni ó jì wálẹ̀ lèmọ́mù tó wòran tó rí ọmọ tó ń kírun lẹ́yìn ẹ̀ pẹ̀lú irun dídì irun ọkùnrin lèmọ́mù tó lajú lẹ̀ tí ọmọ tó dirun fi kírun lẹ́yìn ẹ̀ tọmọ ọkùnrin tó lo nǹkan tí fi lè kíhun lẹ́yìn rẹ̀ lèmọ́mù yẹn náà òun náà ní sùn lóru nígbà tọmọ bá dá wà láàrin lẹ̀. àwọn àfáà ó ń bẹ nínú wọn ẹni tó dákẹ́ tó ń wo àwùjọ níran ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí àwọn òtí ẹ̀mọ́ ibi táwọn yà sí ti wọn tó sì jà sí pé Allah subhanahu wa ta'ala ó pa èmi àti ẹ̀yin láṣẹ gbogbo àwa tá a jẹ́ ọkùnrin tá a jẹ́ òbí tá a jẹ́ bàbá ó ya láṣẹ wípé yá ayú alẹ́dínà àmọ́nù kú àǹfùsàkùm náà rọ. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ ẹ̀mí ara yín kẹ́ ẹ sì ẹ̀mí ara ilé yín kẹ́ ẹ ṣọ́ ẹ̀mí ara yín kẹ́ ẹ sì o ẹ níbi iná láti kékeré báyìí tí ọmọ bá fẹ́ yàyàkuyà àti kékeré ni ó ti gbé ọwọ́ rẹ̀ àti kékeré yẹn ló yẹ kó o ti kó o ti gé ọwọ́ ẹ̀ kó o ti já ọwọ́ ẹ̀ níbi ìbàjẹ́ níbi aburú tó fẹ́ máa ṣe ṣùgbọ́n wò ó ràn. àwọn ọmọbìnrin tí wọ́n di kí náà ń pè wọ́n olóṣó ní ìsìn tí wọ́n di olóṣó ọmọ ìkótó dolóṣó ló ti ń wọ mínísíkẹ̀tì jáde lójú rẹ̀ báyìí wọ́n tó bí o ò sì rí sí nǹkan kan o ò rí sí nǹkan kan ó ń wọ mínísíkẹ̀tì jáde lójú rẹ̀ o ò rí sí nǹkan kan ta ni máa di olóso bí òsọmọ rẹ wò ta ni ó tún di olóṣó torí ọmọ ẹ ti ń jáde ti ń wọ mínísíkẹ̀tì ọmọ ẹ ti ń jáde ti ń gbé irun ṣètọ́nì sórí tó lè sọ̀rọ̀ kí ló fẹ́ kọ́ ọmọ yẹn ó dì ṣerú ọmọ tí mọ́ dẹ́lẹ́hànú. ṣerú ọmọ tí mọ́dùlù bẹ̀rù ọlọ́run ìwọ́ tó sì bí ọmọkùnrin tọmọkùnrin rẹ tó ń fi íyárìngì sétí tó ń dirun bí obìnrin tó sọ̀rọ̀ tó pa láṣẹ pé kọ́mọ̀ṣe bẹ́ẹ̀ mọ́ lásìkò tó lè gbọ́rọ̀ sí ọ lẹ́nu tó wòran tó fi wá di pé wá gàtú ọlọ́run ó ti di ẹja gbígbẹ kò ṣeé ká mọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ló wo ọmọ ẹ̀ níran títí ọmọ ẹ̀ fi di ẹja gbígbẹ ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò mọ̀ pé ọlọ́run ò tiẹ̀ bí òun lé lọ́jọ́ àlìkìyámà báwo ló ṣe darí ọmọ rẹ sí tó fi wá di kó ya ìyàkuyà sínú ìlú ńgbọ̀n bá tún wá yàyàkuyà tán tọwọ́ ọlọ́pàá bá tún wá bà á ẹ̀yin bàbá yìí náà lẹ́tùn wá dìde lẹ́ẹ̀tún wá lọ́mọ bẹ ọlọ́pàá pé ẹ dákun ọmọ wa ni kí lẹ fẹ́ gba ẹja yanjú ẹ̀. wọ́n ń sọ fún mi wípé wọ́n mú olè kan ládùúgbò yìí nígbà kan wọ́n sì ní ìmọ̀ọ́mù ìlú Ìbàdàn ìmọ̀ọ́mù ìlú Ìbàdàn kan rí ó wà nú àwọn tó bá bẹ̀bẹ̀ pé kí wọ́n fi ilẹ̀. ẹ̀wù aburú àwọn tí ojú wọn tọrọ ni wọ́n sọ fún mi tí wọn ò mọ̀mù sọ yẹ kí ìmáàmù ọba ó lè bẹ̀bẹ̀ sọ yẹ kó bí ire kó bá olè bẹ̀bẹ̀ pé kí wọ́n fi ilẹ̀ ẹ wá rà burú ń pọ̀ sí i nígbà ọ̀gá sí pé tọmọ ẹ̀ bá lọ ṣàbù tó bá dé bàbá lè mọ̀mù ẹ̀gbọ́wọ́ àdúrà ọmọ tó ọmọ pé ń jalè tí ń fún wọn lówó àdúrà <laughs> ọmọ tó ọmọ pé ń jalè tó sì ń fún wọn ní owó àdúrà tí ń fún wọn lówó àdúrà owó èpè owó ìpè owó ìparun tó ń gbà lọ́wọ́ rẹ̀ ìwọ ìyá tó mọ̀pọ́mọ̀ rẹ̀ ń lo oko lè àmọ́ tó bá ti jí nǹkan tó bá ti tà á yóò fún wọn náà bẹ́ẹ̀ yóò fún wọn náà bẹ́ẹ̀ ẹ jọ sẹ̀sìn pọ̀ ni ọjọ́ ẹ̀sìn ni ò tí ì tó o àmọ́ kí lè fẹ́ sẹ̀sìn sí kí ló lè darí ọmọ ẹ síbi dáadáa sí àjọwà nàìjíríà ni a sì jọ mọ̀ pé ìlú lé ní tòótọ́ ṣùgbọ́n ìlú ò ní lelelelelele kí obìnrin kó gbé ọmú báyìí ẹ̀sẹ̀nu kó máa mú o kó sọ pé Ọlọ́run fún oúnjẹ síbẹ̀ fún òun. ìyẹn ni wípé bó ti wulẹ̀ wù kílù ó le tó ọmọlúàbí ò ní bara rẹ̀ jẹ́ ọmọlúàbí kò ní bara ẹ̀ jẹ́ ẹ jẹ́ á tún ọmọlúàbí wa ṣe ibi táburú yìí ń lọ agbára wo ò lè ká agbára wo ò lè ká àwọn ọ̀dọ́ yìí ti pọ̀jù níbi aburú yìí àwọn ọ̀dọ́ yìí wọ́n ti pọ̀ ju ojoojúmọ́ ni wọ́n ń pọ̀ sí i àwọn ọmọ primary school wọ́n ti ní gáǹgì tiwọn àwọn secondary school wọ́n ti ní gáǹgì tiwọn àwọn tí wọ́n ṣègáde secondary school tí wọn ò tí ì rí ibì kankan lọ àwọn náà ti ní gáǹgì tiwọn gbogbo wọn ni wọ́n wá máa pera wọn jọ láti máa ṣàbùrú ẹ máa wo àwọn ọmọ ládùúgbò wọn á dá kánífà lẹ̀ kí ni jẹ́ kánífà ṣé ọdún ọlọ́ọ̀ ni kánífà ẹ̀yin náà sì máa kọjá ẹ tún máa fún wọn lówó ẹ máa fún wọn lówó ẹ̀ ń rí àwọn ọmọ yín tí ń ṣe kánífà ẹ̀ ń wòran kí lẹ fẹ́ kó tẹ̀lé kánífà bí ò ṣe aburú jẹ̀mọ́ ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run àṣẹ lọ́lọ́run pa wáyìí ọmọ Abbas sọ pé kú àǹfùsàkún yìí túmọ̀ ni pé ádìbú àwòládàkùn ẹ̀kọ́ àwọn ọmọ yín lẹ́kọ̀ọ́ ẹ fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ àwọn ọmọ yín ẹ fi ìwọ ọmọlúwàbí ẹ fi kọ́ àwọn ọmọ yín ẹ fi kọ́ àwọn ọmọ yín ẹ̀kọ́ ẹ̀sìn tọ́mọ ò ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí ò lẹ́kọ̀ọ́ ọmọlúwàbí èbí òbí ò ní jèrè ẹ̀ kò sí bó o ṣe fẹ́ jèrè ẹ̀ tó bá kù kó o jèrè ẹ̀ báyìí ẹlẹ́mìí ó sì wá bá ọmọ rẹ yóò sọ fún ọ wípé bàbá rẹ gẹ́gẹ́ ní í ṣe ọ́ o jìnnà sí i tó bá ku díẹ̀ báyìí pé kó o jèrè ọmọ ńláyé ẹlẹ́mìí ó wàá bá ọmọ ńṣẹ́ yóò wàá sọ fún un wípé bàbá rẹ ni òjé oríṣe ìyá rẹ ti wà nú ẹgbẹ́ ó ní òjé kó oríṣe ó ní òjé kí tiẹ̀ ó dáa ìntí àìsàn tí sì ń ṣe ìyá rẹ ọfẹ́ bọlé ọ ni tètè sá fún un torí pé ọmọ tá a bá ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a kọ́ ní ẹ̀kọ́ ọmọlúwàbí kò sí bá a ti fẹ́ jèrè ẹ̀ àti pé ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa wípé tá a bá ti kú iṣẹ́ rẹ̀ wa ti parí o ó wá ka nǹkan mẹ́ta tí ó mọ̀ bá wa ọ̀kan nínú rẹ̀ ni pé àwòwáládìn sọ́ọ̀lẹ̀ ìyẹ́dẹ̀ òlàwọ̀ ọmọ rere tí ó mọ̀ ṣàdúrà fún òbí rẹ̀ àmọ́ wo òfọmọ rere sílé ayé ọmọ ọmọ àbípa bẹ́ẹ̀ ló bí ọmọ amúgbó ló bí tọ́ọ̀gì ló bí curtis ló bí kidnapper ló bí ọmọ tí ń fìyàn ṣoògùn owó ló gbogbo ọmọ tá a kà á lẹ̀ ń pátá wọn èso ọmọ rẹ wọn èso ọmọ rẹ̀ tó rẹ o kí ni èrè ń jẹ rẹ orí ọmọ ẹ láàárọ̀ láàárọ̀ ọjọ́ ọmọ dàgbà ó yẹ kó àwọn ẹlẹ́mìí wá bá wọ́n ní wọ̀gán ló jẹ́ káyé rẹ̀ ó dáa ó sá fún ọ ó tún wá padà kú ọmọ òun ò tún wá láǹfààní àti sọ fọlọ́n pé kọ́lọ́hún ó kí ọ kọ́lọ́hún ó kí ọ kó foríjì ọ kí wá ní èrè kó o bímọ tó ń túmọ̀ sí pẹ́lòmíì nínú wa ó lóore fún kó jẹ́ àgàn kọ́mọ wulẹ̀ bímọ tọ́ ọ bá ti lè tọ́ ọmọ rẹ kó o fi ẹ̀kọ́ ìsìláàmù kó o fi kọ́ ọ ẹ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run kó o fi kọ́ ẹ̀kọ́ ọmọlúàbí kó o fi kọ́ kí ló ń bímọ sí kí ló ń bímọ sí ọmọ tí ó kó bọ́ wájú ọlọ́run ọmọ tí ó bọ̀ ọkọ rẹ jẹ́ lójú ayé rẹ nílé ayé rẹ àṣírí ọmọ mi tó pé ńgbà wọn fẹ́ pa ẹnu ọ̀nà bàbá rẹ̀ ni pa sí ẹnu ọ̀nà bàbá rẹ̀ gángan ni pa sí ńgbà wọn fẹ́ pa tí ń tó kó lè bọ̀. irú ọmọ tí wọ́n pa sí ẹnu ọ̀nà bàbá rẹ̀ yẹn só tún ọkọ̀ bàbá ẹ̀ ṣe àbóbó ọkọ̀ bàbá rẹ̀ jẹ. ẹ jẹ́ ronú sáàárín yìí gbogbo ẹ̀yin tí ẹ ti wá rí pọ́mọ yín ó ti ń lọ kẹ́gbẹ́ ó ti ní gúrùpù ó ti ní gáǹgì advice mi fún yín ni pé ẹ dọ́gbọ́n àwọn ọmọ yẹn lọ sílé àwọn rúkúyà kí wọ́n dè wọ́n mọ́lẹ̀ kí wọ́n ka rúkúyà sí wọn lára tí ẹ̀mí kẹ́mi bá tiẹ̀ ti wu ara wọn ọlọ́run ní kẹ́mìkẹ́mì kó jáde tí wọ́n bá ti wá kó ń bẹ́ẹ̀ kẹ́ ẹ máa mú ọmọ náà wá sí ibùjókòó ẹ̀kọ́ súnà ọ̀nà àbáyọ nu o ọ̀nà àbáyọ gbogbo àwa táwa ń bí ta jágbàlagbà kò sẹ́ńtọ́lọ̀ ò tí ì wa. and majority of us lọ́mọ wa ń bẹ ní ń bẹ nínú ilé báyìí ní ń bẹ ní ń bẹ nínú ìlú báyìí ní se la dá wọn sí à ń wò wọ́n a wọn sí à ń wò ẹ má wo ọmọ yín níran mọ́ kò pé yín wàhálà tẹ́ ẹ ṣe lórí ọmọ yìí ọkọjá ẹ má jèrè wàhálà ṣe ìjẹ́ bàbá ni ìjẹ́ ìyá ni agaga ìyá àgàgà ìyá ọmọ wàhálà tá a ṣe lórí ọmọ àti kéèyàn jèrè ọmọ o. tọ́ba ti àkànràn pé ọmọ wa ọfẹ ẹ máa tasì àgẹ̀rẹ̀ ọfẹ ẹ máa kẹ́gbẹ́ ẹ má jẹ́ kọ́ ọmọ yín ó kẹ́gbẹ́ ẹ má jẹ́ ó kẹ́gbẹ́ ẹ má jẹ́ ó níléèwé ẹ má ó ọmọ rí o gbọdọ sí nínú ẹni tí ọmọ sọ fún ọ wípé mo wá àwọn mi wálé ayé tí jẹ́ kọ́ ọmọ rẹ ọmọ fìdí mọ́lé máa mú ọmọ rẹ wá sílé ẹ̀kọ́ ẹ̀sìn tó bá wà nítòsí ọ̀dọ̀ rẹ tó o bá ti ń bọ̀ wá sílé ẹ̀kọ́ ẹ̀sìn máa mú ọmọ ẹ lọ́wọ́ àmọ̀ràn tá a lè fún ọ rèé o a sọ pé a sọ bẹ́ẹ̀ fún ọ tó bá ti á di pé o lò ó tọmọ rẹ bí a fi wá yàyàkuyà a jẹ́ pé ẹ̀jọ̀ máa ràn ni o ọlọ́run ní jẹ́ kọ́ ọmọ wa kó ya bíi ọmọ núhù ṣe ya o náà pé ọmọ núhù kí ló yà ó ya ìyàkuyà odidi ọmọ anabi ọlọrun ó ya ìyàkuyà ohun tó bá fi lè mú odidi ọmọ ànábì ọlọ́run ìyàkuyà bóòlù ọmọ tiẹ̀ ò sí ní ìyàkuyà àti kó omégútó o àti kó omégútó ni o kó ọmọ wù ọmọ rẹ níran ni o ọmọgútó ya rẹ ọmọgútó ọmọ rẹ náà ọmọgútó ya ọmọgútó ọmọ ó ṣe ipa tiẹ̀ ó sapá tiẹ̀ ó sì máa bẹ ọlọ́run tì í. ọlọ́run ó sì fi ọ sí kòǹgẹ́rì lórí àwọn ọmọ wa torí náà aláwọ̀ jẹ́ ká jèrè wọn o ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa o àṣẹ ni tọ́lọ̀ ń pa wá pé ká mójútó ra wa ká sì mójútó àwọn aráalé wa àwọn aráalé wa náà sì ni àwọn aya wa àti àwọn ọmọ wa ọlọ́run ọba kò ní ṣe wá ní fìtínà nílé ayé kò sì ní ṣe wá lẹ́ni tí ó jẹ́yà ní ọjọ́ àlìkìyàmà kọ́lọ́run ọba kó ṣàforíjì fún mi kó ṣàforíjì fún ẹ̀yin náà o subhanakallahumma wa bihamdik أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة